Shetima Yerima ẹ̀yin tèmi ẹ kú ọdún ẹ kú ọdún ẹ kú ìyẹdùn ẹ kú ọdún ẹ̀mí á ṣọpẹ́ Ọlọ́run àdọmọ inú ara yín á a máa ṣọdún ayọ̀ o mo kí gbogbo odi my friends my fans my ẹ i am binus <laughs> Welcome to Yoruba Wuyi program. This one is going to be a very quick one and it's going to be a question. Mm-hmm. Ẹ káàbọ̀, ẹ kú ọdún, ẹ kú ìdùn, ẹ̀mí á ṣọ̀pẹ́, ojú wa máa rọ́dún o, inú wa máa dùn, ara wa máa yá o. Thank you, Sede, Mr. Ayo. God bless you. Ẹ kú àṣekú ọdún nfẹ́ kéèyàn díẹ̀ wọlé kí n tó béèrè it's just a question it's going to be like twenty minute video tara fẹ́ bufun. fún tara ní ká who is the next president of Nigeria who is the next vice president of Nigeria <laughs> Yorùbá nation nìkan ló lè ṣe wàhálà yìí ah, ìyá mi Deborah ikú jẹ́ kujameta yorùbá nation nìkan ló lè ṣe ẹkú ẹdun ẹkú ìyèdùn èmi aṣọ pé ojú wa máa rọdún ètò ṣúkú welcome yorùbá nation biafra nation nìkan ló lè ṣe wàhálà ìtàlá ìsúnmọ́bìnrin àìlèsíláwà. Uh, ah, Ben John, you said Tinubu is the next president. Okay, fine. I don't want to treat Tinubu case today, but because um, Ben John said Tinubu is the next president of Nigeria, Then let's go for Tinubu. I am here to treat another case, the Tinubu case, Loroko Wole. Okay, I will treat Tinubu case. Thank you, ẹ káàbọ̀, ẹ bá mi pín ètò, mi share. Eh, even though, even though, <laughs> I miss you to my love. Even though ẹ̀yin Yorùbá Wuyi fans and family, eh, ẹ pa àgbò, ẹ dá àgbò yín jẹ, ẹ pa ẹran léyá. You don't even send anything to me. No problem. Yorùbá nation no going back. Eh, <laughs> Roni, no be you. You no contest now, we no see you. Okay. Wọ́n to Tinubu the next president. Hmm. Bàbá ló kàn. Kò sí wàhálà. Mr. Roni àbí kí Can you prove it to me how Tinubu should be the next president? I am not here to Oh shit. Who is this? Please, Mr. Kingsley, after this show, send me the message again or you said I am Mr. Kingsley. I have over thousand messages on my on my on my WhatsApp, and sometimes when I open it, ẹlòmíì, abẹ́ ló máa ló my ló máa ṣe fídíò ló máa send sí mi, so don't get me crazy. Kò yẹ kí n fẹ́ show, God bless you, Mr. Bafemi. Who is who is Shetima? Me, if I treat it, Tinubu case, tell but then to go over Tinubu, I will treat it. Who is Shetima? The running mate of Tinubu the vice president of Nigeria of, of, of uh, APC to be, Yerima Shetima. I will remind you, Mr. Toshukudo, I forgot your name. I don't know. Ẹni yẹn sọ̀rọ̀ kan. Yerima Shetima, if you could remember in December 1st, 2017, Chibok girls was kidnapped on um, 2015, àbí 2014 the Chibok girls was kidnapped. But December 1st, 2017, Goodluck e-, Ebele Jonathan, ex-president of Nigeria, Also, sọ fún Yerima Shettima pé, tell Nigeria the truth about the Shibo girls. Hey Joe, I am fine. People ask me, I am, I am fine, I'm good. This is going to be a very quick one. Why is Goodluck Jonathan telling Yerima Shetima to tell Nigerians the truth about the Chibok girls? Why are the Chibok girls kidnapped? Who kidnapped them? Why tí wọ́n rescue Leah Shuaib till date? Can somebody, can somebody, can somebody just defend this for me, for God's sake? Can somebody just come and defend this? Defend and tell me why Good Luck, ex-president Good Luck Jonathan told Yerima Shetima to tell Nigerians the truth about the kidnap of the adoption of the Chibok girls. Kí ló tí adopt àwọn Chibok girls? Can ni truth to Yerima Shetima tó mọ̀ nípa adoption of the Chibok girls which he refused to tell the Nigerians láti 2014 títí the 2022 Leah Shuaibu, ó sì wà nínú ọgbà àwọn àwọn Boko Haram don't be more fún one day. remember she was a teenager when she was adopted from the school now kini we want to know ṣẹ́rí dìmọ̀ tẹ́ bá ń jáde dìmọ̀ táwọn máa padà sẹ́yìn táwọn máa lọ bú fùrọ̀ We kú ọdún mo kí ń jàre we want to know kí ni Yerima Shettima kí ló mọ̀ nípa adoption of the Chibok girls why did Goodluck Jonathan told him to tell the Nigerian the truth what is the truth. God bless you, Mr. Aino, Abi Mr. Aino, for saying I am right. What is the truth? Ṣé pé mo fọwọ́ lẹ́rán láti jọ yìí? Mi ò ṣe fídíò stars yẹn ṣe god bless you Olúwakẹ́mi Owóyẹmí what is the truth now we want to know the truth Yerima Shettima is coming out as the vice president of Nigeria and there is a truth he was hiding for Nigerians about the adoption of the Chibok girls. Now we are here. We are here. We want to know need to know. We need to know. We need to know. We just need to know. Why is Leah Shuaib kept under on, under the the, the, the kini of uh, Boko Haram? tó dẹ̀ ń bímọ kínní tó ń bímọ kejì tó ń bímọ fún wọn tó bá yípa ọmọ tí will you say you want to vote? mo ti ń sọ̀rọ̀ jù ẹlẹ́nu fífẹ̀ ẹlẹ́nu gígùn <laughs> olójú <laughs> you are not fine. <laughs> Let's see. Why can't a old president not talking, asking Shetima to talk? I beg, that is a shit. Why can't a old president? Yes, good luck. Jonathan was a president of Nigeria and he was telling Yerima Shetima in December on December 1st, 2017, to tell Nigerians the truth about the Chibok girls. Now we want to know the truth. Àmì o tí lò ní lọ́sì o. I just want to know the truth o. Ẹ mọ̀ pé mi ò I am an illiterate. I am not learned. I am not beautiful. I am not, but I am intelligent. I be wife material. <laughs> wife material. I know, I know, I know be wife material because I am not beautiful. I am not learned, but I am Yoruba nation material. <laughs> Yoruba nation material. Please, we want to know. Let Yerima Shetuma come out and tell us the truth about the sheep of guests kí wọ́n gbé Goodluck Jonathan kalẹ̀ báyìí Yerima Shettima báyìí ẹ báyìí má ṣe debate ní school good day Mr. Chairman panel of justice accurate timekeeper my co-debaters and the audience the Nigerians are the audience we want to know we need to know Mr. Taiwo God bless you for the stars ọwọ́ yẹn máa lọ sókè. come outside and tell us what you know about the Chibok girls. Why, um, Apoyemi Mokinyi, why lash tribe is languishing? in the den of the Boko Haram. Why Fatima was stoned to death. If you could remember, Omo tí wọ́n kọ́kọ́ pa Fatima, tí wọ́n kọ́kọ́ pa àwọn Boko Haram kọ́kọ́ pa. Wọ́n ọ̀nà fẹ́ bá ọmọ yẹn sùn. Ọmọ yẹn wá parọ́ pé òun ní eight, kọ́ wọn bàbá sùn. Wọ́n dẹ̀ gbẹ́ ilẹ̀ lẹ̀. Mo wo pẹ̀lú ojú mi méjì báyìí ni. Wọ́n gbẹ́ ilẹ̀ lẹ̀. Wọ́n ní kọ́mọ yẹn bọ́ I saw her when she was pulling her slippers. Ó di àwọn bá òun ṣeré ni. Ó bọ́ sínú lẹ́lẹ̀ yẹn wọ́n wá gbẹ́ ilẹ̀ wọ́n gbẹ́dẹ́ ọ̀run ẹ̀ wọ́n wá lẹ́ lóko wọ́n lẹ́ lóko títí títí wọ́n fi lẹ́ lóko torí ẹ̀ fi gé bọ́ òkúta ni wọ́n fi gé orí ẹ̀ bọ̀ she is a teenager as she was a teenager she was brutally murdered. Yerima Shetima, please come outside. Tell us what you know about the Chibok girls. Ló bá finish. <laughs> Ló bá tán, ló bá finish. <laughs> Dàfẹ́ iná jàre ló bá tán ló bá finish you wash it god bless you òkúta náà fi gé orí ọmọ yẹn kúrò Yarima should tell us what he knows or better still it's an accusation Good luck, Jonathan should come out and tell us hey Janet mo kí e ṣe ẹkú náwó owó yẹn máa lọ sókè Mr Good please share this video kò ní pẹ́ Goodluck Jonathan should come out and tell us pé irọ́ ló pamọ́ Yarima Shettima nígbà yẹn or Yarima Shettima should come out and tell us say òótọ́ ni Goodluck sọ nǹkan tó mọ̀ ń pẹ̀ yẹn ló bá finish ló bá dìbò fún wọn o <laughs> ló bá tán ló bá finish o la bá dìbò fún la bá tẹ̀lé wọn o ìyú àṣìyè tẹ́lẹ̀ ọmọ àlàdé God bless you You are here. wá sáré ọmọ Wike ó ṣe graduation lẹ́nu ní àná London As ṣì were in strike you think they will build nigeria education fa facility abikini you know i no go school me you no go school I like aladapo eshe god bless you me you no go school me ba school ba tuge nse oh my god oh. me ba me ba school o jẹgbẹ na sọ mo ṣe mo ṣe show lọ́wọ́. So please tell us, Yarima Shetima, come outside and tell us. This is why we all should go for Yoruba nation. If you are a Muslim, if you are a Christian, Al-Quran sọ fún wa pé tẹ́ anybody, anybody To bá wà desperate láti lost ṣe nǹkan kan if you are too des tẹ́bàgẹ́ nìkan tó bá wà too desperate láti ṣe anything but because of his or her own selfish interest and not sàlẹ̀ sàlẹ̀ ó ló ń búra pé kẹ́ má tẹ̀lé ẹ má ẹ̀kọ́ fẹ̀sùn kó yín lómi ọbẹ̀ èmi ò kéwú <laughs> mi ò kéwú mi ò dẹ̀ kàwé mi ò kéwú mi ò kàwé àmọ́ ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kó yín ní omi ọbẹ̀ ànábì mọ́mọ́ sàrẹ́sàrà mi sọ pé anybody tó bá ti wà too desperate tó bá ti wà too desperate láti ṣe nǹkan kan láti jẹ olórí anybody tó bá fẹ́ lead yín tó ti wà too desperate láti lead yín ànábì mọ́mọ́ sàrẹ́sàrà ó ní kẹ́ má tẹ̀lé God bless you Mr. Adetayo both Yerima Shetima and ex-government uh, President Goodluck Jonathan, they should just come out and do debates. They should come and defend themselves. Let Yerima Shechima defend himself against President Goodluck Jonathan pé owó ọmọ ẹ̀kan nípa chibogers bóyá Goodluck Jonathan bí orí ẹ̀ yí ńgbà tó fi sọ̀rọ̀ yẹn And Goodluck Jonathan should agreed wípé òun mọ̀ gbogbo yó nígbà tó sọ pé Yerima Shechima that was December 1st, 2017, three years after the adoption of the Chibok girls. It should come out. Or good luck should come outside and said, Òun ò mọ̀ pa ẹ̀. Am I making sense? Am I making sense? Ẹ má bínú. Àwọn àfáwà ti bọ́ta. Wọ́n sọ Muslim Muslim tickets. Christian Christian ticket. Ẹyọ kan tí mo Hey, your kan tí mo gbàgbọ́ láyé mi. Be a granny ṣe tóbi tó yẹn ọ̀rọ̀ ẹyọ kan tí mo gbàgbọ́ jù mo gbà tó kù gbọ́ o <laughs> ẹyọ kan tí mo gbàgbọ́ jù ni pé ìnàmọ́ àwòsàn ìlànà ìṣẹ̀lẹ̀ ìlú sinasọ mi lálẹ́ ìnàmọ́ àmọ́rò ìzà ọ̀rẹ́ ṣe àyẹ̀kùn lọ́làwó kò ń fàyà kùn kò ń fàyà kùn ọlọ́run ọba nìkan òun ló ní. ó sọ pé fásitì bọ́lá náà lẹ́sìn bíi adìmọ̀lá kùtùkùlù ṣe ìwà ńlá yìí torí jẹ́ láyé torí ìjà wù náà tọ́lọ́run bá bá níbẹ̀ ni ẹ̀dá kan kò lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba ó ti ní bẹ́ẹ̀ ni yorùbá nation nobody nobody dare tell us pé yorùbá nation ò ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ti fi kún fàyà kún nìyẹn àwọn àfáà tó ń mọ̀ tó ń tó ń mọ̀ tó ń mọ kéwú tó ń mọ ìfun àtẹ̀dọ̀ kéwú tí wọ́n èmi ò kéwú o ẹ̀gbọ́n máa sọ fún èmi ò kéwú tí wọ́n mọ ìfun àtẹ̀dọ̀ kéwú tí wọ́n mọ tálùkù rání ń jẹ wọ́n fi ọwọ́ sí pé Yorùbá nation ò ti dúró. No matter the obstacles we, might meet on the road meet àbí met you no know, you no know, go school you know that alukurani àwọn àfáà tó ń mọ tó ń jẹ́ ìfun àtẹ̀dọ̀ kurani wọ́n fọwọ́ sí i pẹ̀lú àṣẹkún fàyàkùn tọlọ́wọ́n ọba inú bible matthew seven seven On ask and it shall be given unto you seek and you shall find yes we have asked pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì tí wọ́n mọ orí òkè gbá orí àkè àwọ̀ tí wọ́n mọ tí bíbélì ń sọ pẹ̀lú òótọ́ tí wọn ò ṣe fún inú tiwọn nìkan tí wọn ò ṣe pé torí ìkọlẹ̀ kí ṣọ́ọ̀ṣì mi lè bà kún jẹ́ pé wọ́n ti ń gbá pásítọ̀ létí ọdún méje ní Daboski ẹ bá yẹ fún Daboski nígbà ọ̀hún wọ́n ti ń gbá pásítọ̀ náà létí. ask and it shall be given unto you Matthew seven chapter seven verse seven ló sọ bẹ́ẹ̀ àti hmm, béèrè ọlọ́dẹ ti fún wa ní Yorùbá nation no going back o ẹni tí tó bá ń ṣèkì bọ̀dì wa tó bá ń ṣèkì wa báyìí wàláì God bless Mrs. Sheyi Mr. Sheyi ọlọ́run bá ti fún wa ní Yorùbá nation àwọn bàbá mi wọ́n ní <laughs> tọ́ ọ bá ti béèrè lọ́wọ́ ọ̀fà babaláwo á yin ifá ifá á yin Fayomi ah allah akbar mo ń sọ̀rọ̀ fa lọ́wọ́ Fayomi fún ministers ọwọ́ yẹn máa lọ sókè wọ́n ní <laughs> ẹ má fọ oṣù mr ṣèyí wọ́n ní awọ ayin ifá ifá ayin elédùnmarè ẹ ṣeun dúpẹ́ god bless mr ṣẹ́gun àwọn bàbá wa mọ̀nìmọ̀nì àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn hmm, àwọn màámi àwọn tó mẹ́nu ẹ̀ ah èyí ọmọwégè god bless you wọ́n ti gbé fàjọlẹ̀ wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ jọlẹ̀ wọ́n ti béèrè wọ́n ní ilẹ̀ yorùbá máa dá dúró àwọn aláwo nínú ilẹ̀ nínú yorùbá nation wọ́n máa yin ifá ifá náà máa yin elédùmarè torí elédùmarè ló dá wa ṣe rí gbogbo ẹ wọn ra ammunition wọn ti ká ammunition wọlé o wọn ti ká kinní kan wọlé Saka máa jẹ́ ẹni o wàhálà ẹ̀ wọ́n tanra wọn ni o Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa bá Yorùbá jà wọ́n tẹ́ńtẹ́bọ̀ ni wọ́n máa ń tẹ́bọ̀ ọbẹ̀ ni bọ́n ti lọ ná ṣe máa bọ̀ tán bá wá pé wọn ò ní lọ pé gbogbo irinṣẹ́ wọn tí wọ́n ra yẹn Fatima mo kí yín ọwọ́ yẹn máa lọ sókè gbogbo irinṣẹ́ ammunition kinní kan wọ́n ti kẹ́ kinní kan wọlé wọ́n ti kó kinní kan wọlé wàláì ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ wọn bá gbé ara ẹ̀ ló máa fi hàn hmm. ọ̀rọ̀ ọ̀fẹ́ ni ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ ẹ̀ ló máa ara ẹ̀ ló máa fi hàn gbogbo tí wọ́n kó wọlé yẹn wọ́n máa fi ṣera wọn Aminu Tajudeen ọwọ́ yẹn máa lọ sókè ẹ̀rù ò bà wá pẹ̀lú tán kó wọlé Isaac mo kí yẹn ṣe a mọ̀ wípé wọ́n fẹ́ bá wa jagun àwa ò wá ní bá wọn jagun wọ́n ní kẹfún yorùbá wè ní real stars not fake stars o <laughs> ṣe àwa ò jagun a máa máa defend ara wa àwọn alálẹ̀lẹ̀ yorùbá máa defend wa lọ́dọ̀ àwọn mùsùlùmí aláwọ̀ alimuluku alikudusa salamu alimumina alimu aminu alẹ asisu alijaba alimu tẹkẹbíu alamọnu alimu sọwíru asalamu ya dáfíù ya aláwọ̀ <laughs> yẹmi sí ẹ ṣe ya káfí ya ṣáfí ya mùhàfí. Ya da dáfíù ya la ya ẹ ọmọ àlọ́dọ̀ àwọn mùsùlùmí ó máa ṣàánú wa yá dáfíù yá la yá dáfíù yá salam ya káfí yá ṣáfí yá mùhàfí ó máa ṣàánú wa ilẹ̀ bàbá wa la wà orí ilẹ̀ bàbá wa la dúró sí ilẹ̀ bàbá wa náà ti wá bá wa mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ God bless you Mrs Fáyẹmí orí ilẹ̀ bàbá wa náà ti wá bá wa n ò lè lé wa ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ wọn bá gbé àwọn ẹ̀gbẹ́ máa fi nà tó pé a ò jẹ̀bi wọn wọ́n ti bá àwọn bàbá bàbá wa jà wọ́n tẹ́ wọ́n bá àwọn bàbá wa jà wọ́n tẹ́ ìran tiwọn náà wọ́n fẹ́ bá jà yìí wọ́n máa parun ni àṣẹ ní tòjúmọ́ rẹ̀ ẹ̀kíní wọ́n ti kẹ́bẹ̀ kejì wọ́n ti kẹ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ wọ́n máa parun ni àṣẹ ìdùmàgbò ọwọ́ tọ́gẹ̀dẹ̀ wọn bá ti gbé báyìí ara ẹ̀ ló máa fi mọ̀ mọ̀ orísun mo kí ni ẹ ṣe gbogbo tó ń kó wọlé gbogbo ohun olóró ohun ìjà tí wọ́n ń kó wọlé fún ara wọn báyìí wọ́n máa fi ṣera wọn ni àwọn alálẹ̀ yorùbá wọ́n á dojú wọ́n á dojú irinṣẹ́ ìjà wọn wọ́n á dako wọn torórí ilẹ̀ wa wọ́n gbórí ilẹ̀ wa wọ́n jẹku wọ́n gbórí ilẹ̀ yorùbá wọ́n jẹja wọ́n gbórí ilẹ̀ yorùbá wọ́n mú mi yorùbá wọ́n gbórí ilẹ̀ yorùbá wọ́n sọ èdè wa wọ́n gbórí ilẹ̀ yorùbá wọ́n ṣe ohun rere orí ilẹ̀ yorùbá ni ni ẹ̀hún eh, kí lorúkọ ẹ̀ buhari gbé tó fi di president lẹ́ẹ̀kejì tó fi di president lẹ́ẹ̀kejì nǹkan àwa ni wọ́n ń jẹ owó pọ́ọ̀tì ni wọ́n ń jẹ wọ́n wá mórí ilẹ̀ wa wọ́n fẹ́ dojú ìjà kọ wa tí àṣẹ bá ń jẹ́ ti Èdùmàrè tí ògo bá ń jẹ́ ti Ọlọ́run ọba wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn let Yẹtima Yerima àbí Yerima Yetima let him come outside and debunk what Goodluck Ebele Jonathan said December 1st 2017 about the ship of girls let him come outside and said òun mọ̀ ọkàn nípa ẹ̀ so àwọn tí wọ́n tí wọ́n mú àwọn ship of girls tí wọ́n fi wọ́n ṣe sacrifice àwọn ní ká dìbò fún kí wọ́n lè mú àwọn ilẹ̀ Yorùbá kọ́ fẹ́ ṣe sacrifice ẹ bá mi sọ fún ọ pé àfọkùn tán kó wọlé gbogbo ohun ìjà tí wọ́n ń kó wọlé àfọkùn ṣèbéyàn ló máa operate àbọ̀ máa operate fún ara ẹni ṣèbó orí ilẹ̀ wa náà máa kó wá orí ilẹ̀ wa náà ti fẹ́ lò àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n tẹ̀lé Yorùbá dó àwọn àfáà tó wà ní Yorùbá ní tòótọ́ àti ní tòdodo tí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn máa fìyà jẹ wá àwọn pásítọ̀ kan wà nílẹ̀ yorùbá ní tòótọ́ àti dòdòdó tí wọ́n máa fi ọ̀rọ̀ ẹ̀sìn máa fi yà jẹ wá àwọn oníṣẹ̀ṣe tí wọ́n wà nílẹ̀ yorùbá lótìtọ́ àti dòdòdó tí wọ́n máa fi ọ̀rọ̀ ẹ̀sìn jẹ wá níyà ẹ bá wa sọ fún buhari àtàwọn fámìlì ẹ̀ pé gbogbo tán kó wọlé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá ti gbé báyìí ara ẹ̀ ló máa fi mọ̀ olúwa kẹ́mi èmi ò ní nǹkan kan kéwú mi ò ké sùkúlù mi ò lọ ìwé mi ò kà báíbù mi ò mọ̀ ilé ilé oníṣẹ̀ṣe mi ò mọ̀ ìwọ̀nba tọ́lọ́run fi mọ̀ mí náà làwọn máa jókòó làwọn máa rò làwọn máa fi máa sọ fún wọn wípé <laughs> keep deceiving yourself instead of you to support Asiwaju Bola Tinubu if you still Hey, eh, my brother, no, nobody should abuse him. So, pop, Bola Tinubu. Even if you still forge ahead, agitating for Yoruba nation in future, you abuse, insult, disrespect, and condemn Yoruba leaders instead of seeking for their support. What power or resources do you have? Ṣètìlín ṣe Walai, wàhálà crown prince, crown prince He said I abuse the Yoruba elders. Ǹjẹ́ anybody gbọ́ tí mo bú Yoruba elders nísìn? Ǹjẹ́ máa fi mọ̀ pé crown prince crown prince ó dẹ̀ wà lórí ó wà lórí Facebook ó ń rojọ́ Ṣèyí Tinubu ń gba dọ́là àwọn tó àwọn prince original wọ́n ń gbowó. I never abuse Tinubu. I never abuse Yoruba elders. Gbogbo lọ́kún ṣòyìn kò láti ìbẹ̀rẹ̀ kó crown prince sórí ẹ̀ kalẹ̀ ọbalọ́la ọbalọ́la tí ò ní ìjọba láéláé sọ́kọ́lù ẹ̀ kalẹ̀ kó wò ó mi ò abuse ẹ̀ mo ní ṣòwò ni kì í ṣe lénìyàn kọ́dẹ̀ ní Tinubu okay let's go for Tinubu let Yerima Shettima the running mate of Tinubu ẹ̀yin dẹ́gbẹ́ kẹ́sì Tinubu wá èmi kọ́ ni mo gbọ́ wá ọ̀tọ̀ ní kẹ́sì mo fẹ́ treat let Yerima Shettima the vice president of Tinubu come out and tell us what he knows about the adoption of the Chibok girls can please that is justice uh, or you can you can easily defend him can please you can just write it there We read out your comments let's know kí ni Yarima Shettima mọ̀ nígbà tí wọ́n adopt àwọn Chibok girls ní twenty fourteen remember Leah Shuaib crown prince wọ́n pé Leah Shuaib ọmọ ẹni she was a teenager when she was adopted wọ́n dẹ̀ ń do láti ìgbà yẹn ó dẹ̀ ń bímọ sí ọgbà àwọn Boko Haram títí di èní wọn ò ti gbà kalẹ̀ and ex-president Jonathan came out in 2017 and said Yerima èmi kọ́ ni mo sọ crown prince má bínú mo para ń kan ẹ́ kò sówó Nàìjíríà láńpẹ́ anybody <laughs> ẹbílẹ̀ ọba àwọn wèrè ní ọba àwọn wèrè kọ ẹbí <laughs> prince ó jẹ́ káwọn èèyàn máa pẹ́ lọ́ba àwọn wèrè ní wọ́n náà yóò wà bí wèrè tó bá wà bí wèrè níjẹ́ kó lísì mi ìbú mi ìbú Tinubu mi ìsọ kankan ẹ crown prince God bless you to Mr. Lanre crown prince èmi kọ́ ni mo sọ̀rọ̀ èyí náà lè fọ́ kàtúùsì kéèsì Tinubu now tell me prince Goodluck Jonathan said Yarima Shetima to tell the Nigerians what he knows about the adoption of the Chibok. He said, tell them the truth. He said, and I quote, he said, Yerima Shetima to tell Nigerians the truth about the adoption of the Chibok gate. He, he said that in December 1st, 2017. Can't please, èmi ò lọ sí school now let Yerima and that same Yerima Shettima olùfẹ́ device ló wà lórí èmi ò ní kó má device o that he should just come out and debunk debunk confuse confuse mi ò gbóyìnbó he no go school he should just come out and debunk or defend àbí defend àbí defend kó ṣe wá di kó ṣe wá di kinní kan <laughs> ẹja mi lóyìnbó ẹja mi lóyìnbó what he should just come out. That's why I defend the tí kì í twenty seventeen we are here waiting for you guys tẹ́bá ní yorùbá nation ò we are here waiting for you yes I àwọn be ń wait for you ṣebí <laughs> where is Wike where is Wike ibo ni Wike wà yẹ tẹ́lẹ̀ big Wike PDP ni ìgbà tí Atiku Àtíkù ah agun Shetima Yerima. God bless you, Jare. Go and, Princey. go to Yerima Chetima tweets on Twitter. Go and go to the somewhere. go and go and go and wo nkan ti Yerima Shetima to ise so. Defend himself. God bless you, Mrs. Yemisi. Àwọn ton gbo yibo tin ko mi lóyìnbó garnish it with English akob he said, i should garnish it with English the English mean e no go school Hey, hey, eh ebo mọdagun ọmọdare okay i will try my best he said i should speak English he said, please ma garnish it with English akob okay what i'm trying to say what i'm trying to say just you just have to take my English as you see it e no go school. Yerima Shetima is now coming out as the vice president of Nigeria. They are saying we should not go for Yoruba nation. Yes, we agree with them. We hate them, but we don't agree with them. Now, let Yerima Shetima come up and defend himself against what President Goodluck Jonathan said in December 1st, 2017. The Chibok death was adopted in 2014. Three years later, 2017, ex-president Goodluck Jonathan came out and said Yerima Shetima should tell Nigeria the truth, nothing but the truth about the adoption of the Chibok girls. Yerima Shetima refused to say anything, anything about it up to date. Now we are in 2022. Is, Yerima Shettima is now coming out as our Nigeria next vice president. Fine. That is AKOB. That's why I'm here now to ask Yerima Shetima to come outside, debunk what ex-president Goodluck Jonathan said about him in 2017, or he should come outside or defend himself, or ex-president Goodluck Jonathan should come outside and defend what he said back in 2017. They should just come outside and, and say something to us. Adedayo, God bless you for this class. They should come outside and say something to us. We are not dumb. We are not here with fish, fish brain. They, they, they can't just buy us. They believe they can just buy us with their sweet talk, whatever. They cannot do that to us any longer. We are wise, wise, and wiser now. Ah, Ebo, mi ma so, ibo so ye gba mi. Bo le bo ti wa. Me, you don't go to school, you don't speak English. I think I'm able to confuse you, Mr. Ikeobi, with the little English I can speak myself. Oh, only perfect English. <laughs> you don't go to school, though. You just, they, you just they mix the English together. What audacity, what effrontery do they have to come outside This set, the same set of people ruling us since 1960, tormenting us since 1960, killing us, adopting our children, and they keep mute. Now they have the audacity, the infantry, to come outside and tell us that they want to become vice president again. No, it is not done. <laughs> God bless you. Eh? It is not done. No, me, you know, go school me you know you know beautiful hello yegi hello yegi wàhálà ṣe mi le je Yorùbá òyìnbó ti patipa today Kashim Yerima Shetima. not Yerima Shetima. I don't know Kashim Shetima. not Yerima Shetima. okay Kashim Shetima. not Yerima Shettima Yerima Shettima then Kashim Shettima wọ́n yàtọ̀ síra wọn àbí they are not the same thing they are the same Shettima right they are the same Shettima they cannot just be doing us like this <laughs> Yorùbá nation la wá fẹ́ Shettima we want all we want is Yorùbá nation uh, eh, Yorùbá nation la fẹ́ ẹ we just want Yoruba nation. thank you for the stars, thank you for everything. Mo sọ pé kò ju twenty minutes lọ. Kì í dùn púpọ̀ kó pẹ́ ṣókí lọ́bẹ̀ oge. Ẹ má fọ fún nǹkan tó ń kó o. Nǹkan ogun tí wọ́n ń kó wọlé, ẹ bá wa sọ fún Buhari pé àwa ò fọ́ fún Buhari o. They should keep on bringing in the nǹkan ogun. All the nǹkan ogun they are bringing it. they should just keep on bringing it in. Let them bring in. Ṣèbí èèyàn kọ́ ló máa wà, èèyàn kọ́ ló máa yìn, àbí èèyàn kọ́ ló máa yìn. Machine gun will not operate itself. Are we at war? They are bringing in armor tank to, eh, to Southwest every, every minute. We are not at war. Ameba wa sọ fún wọn pé wọ́n gbórí ilẹ̀ wa o, wọ́n jẹku o, wọ́n gbórí ilẹ̀ wa o, wọ́n jẹja. Wọ́n gbórí ilẹ̀ wa o, wa o, wọ́n gbórí ilẹ̀ wa o, wọ́n o, wọ́n dèèyàn wa. ilé àwọn bàbá náà ń kó àwọn kìíní yẹn ma kọ́ máa kó bọ̀ ẹ̀jẹ̀ kan wá bọ̀ wá ẹ yẹ kì í títí ẹ wọ ẹ ẹ sọ fún ọ pé ẹjẹ kan máa bọ̀ wá ẹ Buhari àti wa àtàwọn fámìlì ẹ ẹ máa wá ẹ máa wa lẹ kó wá ò mọ ara alára àwa nílẹ̀ wa àwa mọ orúkọ wa bàbá mi ìyá mi ẹ̀yin tẹ́ mọ̀ kọ ilẹ̀ tẹ́ mọ̀ tí wọ́n kọ́kọ́ tó kọ́kọ́ fi yẹ̀ lẹ̀ tí wọ́n kọ́kọ́ ọkọ́kọ́ tí wọ́n fi kọ́kọ́ fi ro lẹ̀lẹ̀ yorùbá àdá tí wọ́n fi yẹ̀ náà lẹ̀ yorùbá tí wọ́n kọ́kọ́ lò ẹ̀yin tẹ́ mọ̀ orúkọ ẹ̀ tẹ́ mọ̀ bó ṣe ń jẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ìpè kalẹ̀ buhari ń kógun wọ̀lú buhari ń palẹ̀ ogun mọ́ ẹ mọ́ dákẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe wa ẹ má dákẹ́ ẹ̀yin lẹ́mẹ tó kọ́kọ́ wọlé yorùbá o ẹ má dákẹ́ àmọ́ àwa ń sọ fún yín pé buhari màá bọ̀ wá ìwà àtàwọn fámìlì ẹ ẹ máa bọ̀ wá tẹ bá wá pé iṣẹ́ alábi kódírátù láì lórúkọ jésù kristi olúwa wa ọlá àwọn alálẹ̀ tí wọ́n ọlá ilẹ̀ gẹ́gẹ́ àkọ́kọ́ yẹ ọlápòore ẹ ní lọ pé ilẹ̀ àwọn bàbá ti wá ní yorùbá nation la fẹ́ <laughs> ẹ má bọ anybody oh just wasting my data with your uh, bulldozer grammar hey, eh, mr akim adesina eh? if you are not senseless if you are watching something and kò dáa to tó ń wò yẹn oh like english ni then you have to leave my page but if you are because you are senseless you don't know what you want that's why you are still staying on my page Don't <laughs> kò kí n yàn pé ni sá <laughs> ẹ mọ̀ kan tẹ fẹ́ if you don't want me you leave my page <laughs> but if you don't want to leave my page definitely you want me. Eh? The problem is you are on my page and you are still saying, I'm just wasting my data for your this your Buddha English and you are insane. Definitely you don't know what you want. Exactly. <laughs> <laughs> Yoruba nation. <laughs> Mr. Adesina àbí kí ló pẹ̀ ẹ́ lẹ́jàre bí orí ẹ̀ òsàn tó fẹ́ Akimu ẹ̀yin náà Akimu Akimu lẹ́jàre. Yes o, ọ̀rọ̀ la máa sọ fúnlẹ̀, àwọn bàbá wa ló Ọọ̀ni of Ifẹ̀ bàbá ẹwà ńlé ẹgbẹ́ntàn kó wọlé ààrẹ ọ̀nà kakanfò ààrẹ Gani Adams sẹ́yìn náà wà ńlé ẹgbẹ́ntàn kó wọlé ẹ̀hùn alákẹ́ ọ̀fẹ́ gbá gbogbo everybody sẹ́gbẹ́ntàn kó wọlé a ní bá wọn jà wà ó jagun yorùbás we are not fighting war we don't want war but we will defend ourselves we will defend our land It's, it's going to be so foolish and stupid of us to give our land to you for, for, for ranching. God said we should give our land to them for ranching. Why? Ilẹ̀ tí wọ́n if we have to give our land, if we have to give Yoruba land to them for ranching, what are they doing with their own land? Kí ni wọ́n fi ilẹ̀ share. wọ́n share. Wọ́n share. wọ́n ṣe, eh, Mr. Akim, please, I don't want to abuse you any longer. I just want to, I just want to ask you something. Mr. Akim, Buhari ká kó àwọn lẹ́wà fáwọn Buhari, àwọn Gàmbàrí, kí wọ́n fi ṣe ranching. Nǹkan tó fa wàhálà nílé ìsìn. Ilẹ̀ àwọn Gàmbàrí ńkọ́, Sokoto, Kaduna, Katsina, ilẹ̀ ńkọ́ kí ló fi ń ṣe. Wọ́n ń ṣe train láti ilẹ̀ tiwọn lọ Niger Republic lọ sí Republic Buhari ò ṣe yan kan sí káwọn kan mú gbó lẹ tí wọn kọ́ ti lọ sí Republic pẹ̀lú train kọ́ tún wá gbalẹ̀ tí wọ́n kọ́ fi da màálù sí àwa ò kí ń ṣe màálù àwa ò kí ń ṣe màálù tó bá fẹ́ ṣe ránṣìn <laughs> English language is not our language tó bá fẹ́ ṣe ránṣìn ẹni kan lọ sí ìlú wọn kọ́ lọ ṣe ránṣìn bẹ́ẹ̀ ẹ o ẹ ṣe mo ti ní thirty minutes tí máa mo ti lò thirty minutes we cannot give our land to Buhari and his brother Akimu if you are Buhari brother if you are Gambari we are not giving our land to you we are not succumb ṣe succumb succumb ah succumb ah so anything we are not succumb anything to you <laughs> God bless you Yorima Shettima please come and tell us oh. <laughs> I love you jare I love you so much ẹ má bọ̀ is a Yorùbá man ọmọ Yorùbá ni bàbá Tinubu ẹ má bọ bàbá Tinubu bàbá náà sì play géèmù ni èyí jẹ èyí ò jẹ ni bàbá náà play tí ò bá jẹ Tinubu ń bọ̀ nílé ẹ tí ò bá Tinubu ń bọ̀ <laughs> God bless you see you mo lè rí yín lálẹ́ dàbí fẹ́ ṣe ṣó lálẹ́ I don't know yet if mo bá ráyè máa ṣe thank you God bless you. <laughs>